نحمده ونستعينه ونستكفره <clears throat> نعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن أصدق الحديث كتاب الله خير لهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في نار أتقف الله وبع الله أترى إكاة ńsẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń sapá sasẹ̀ tí wọ́n ń ṣe ìgbìyànjú lọ́sàn-án lóru tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ títí di ọjọ́ ìkẹyìn èyí tá a mọ̀ fi bára wa sọ̀rọ̀ ní alẹ́ yìí òun náà ni alḥukúkú bẹ́yìn zàwùjẹ́yìn a rí pé a ti bára wa sọ̀rọ̀ nípa àdíọ́kàn tó yẹ kóoru tó yẹ ká ní sí Allah eléyìí náà ni ọ̀rọ̀ tí ń ṣe àkídà mọ́ lẹ́yìn àṣálẹ̀ èyí tá a wa sọ̀rọ̀ òun náà ni ìwọ̀ ìwọ̀ tí ń bẹ láàrin lọ́kọ láya alhuququ bayna nítorí pé ọkọ láwùjọ bó ṣe ní ìwọ̀ sí ìyàwó bẹ́ẹ̀ náà ni ìyàwó náà ní ìwọ̀ lórí ọkọ bí a ṣe ní ìwọ̀ síra wa lẹ́dàá ọlọ́run ọba síra wa bàbá sọmọ ọmọ sí bàbá ọkọ sáya aya sọkọ àwa ẹ̀dá síra wa nípa alábàágbé wa bá a ṣe ní ìwọ̀ síra wa bẹ́ẹ̀ náà la ní ìwọ̀ tó yẹ ká pé lórí ẹranko. kó tó wá kan ẹ̀dá ọlọ́run ọba so nínú ìwọ ẹ̀dá ọlọ́run ọba síra wọn abẹ́ rẹ̀ ó ní ìwọ lọ́kọláya ń bẹ yẹn wípé ìwọ tí bẹ láàrin ọkọ sí ìyàwó rẹ̀ bákan náà ni ìwọ tí bẹ lọ́dọ̀ ìyàwó sí ọkọ tẹ́lẹ̀ yóò mọ jẹ́ ojúṣe ara wọn síra wọn nínú nǹkan tí à ń bá yí láwùjọ. tó ṣe pé kò sí nǹkan tó jẹ́ ká mọ bá nǹkan yìí yí òun náà ni iṣẹ́ rípa kúrò níbi ẹ̀sìn ọlọ́run ọba kí wá ní nǹkan tá ń bá yí tí okùnfà rẹ̀ jẹ́ iṣẹ́ kúrò níbi ọlọ́run ọba òun náà ni ìfiwọ ara wa gbólẹ̀ ọmọ ó ń fi wọ bàbá rẹ̀ o tí ó ti nani. bákan náà ni. bàbá kò ṣe ojúṣe rẹ̀ lórí ọmọ mọ́ tí ó bìkítà ọkọ kò bìkítà ìyàwó rẹ̀ wípé ṣé ó ń jẹun bó ṣe yẹ kó jẹ ó mu bó ṣe yẹ kó mu ó ń wọ̀ bó gbogbo àwọn eléyìí ọkọ ò bìkítà kó nǹkan ti wọlé kó ń ṣe ìwọ tinú yàrá tó ti parí ìyẹn ó ti tán nìyẹn bákan náà ni ó wà ní ẹni tó jẹ́ pé ó ń fi ìwọ ọkọ rẹ̀ ráre kò ṣe àmójútó ilé inú nǹkan tó dẹ̀ ń ṣe okùnfà rẹ̀ òun ni pé a ti ṣẹ́rí kò níbi ìpìlẹ̀ ẹ̀sìn wa torí pé nínú nǹkan tí ẹ̀sìn tó ṣe àmójútó dáadáa òun náà ni ọ̀rọ̀ alhukuk ìwọ̀ ìyẹn ni pé ìwọ wa síra wa. lẹ́yìn tá a ti pé ìwọ wa sí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala so nínú ìwọ wa síra wa òun ni ẹni tó ti níyàwó ńlé kó ṣe ojúṣe rẹ̀ síyàwó rẹ̀ ẹni tó ti lọ́kọ kó náà ṣe ojúṣe rẹ̀ sọ́kọ ṣùgbọ́n àwa ní mọ ilé bí kò ṣe ká mọ nǹkan tó ọlọ́run ọba sọ tí anábì sallallahu alaihi wasallam ń sọ nípa rẹ̀ yẹn náà ni nǹkan tí ẹ̀sìn sọ nípa ìwọ̀ ara wa síra wa àárí Allah subhanahu wa ta'ala ó sọ nínú àyà alukuraanu suratu Rum pé wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma inna fi dhalika la ayatin liqawmin yatafakkarun nínú àmì ẹni ó ṣe láàrin ọkùnrin àtobìnrin tó ṣe pé tí ọlọ́run ọba bá fi àmì kan síbẹ̀ àwọn méjèèjì lè kọ̀yìn síra wọn tí wọ́n mọ ètì ara wọn lọ láéláé ṣùgbọ́n ọlọ́run ọba wá ṣe bẹ́ẹ̀ ó ní nínú àmì ọlọ́run ọba an ja'ala bainakum wa min ayatihi an Ipe nínú àmì rẹ̀ òun ni wípé ó ṣe yín lọ́kọ àti aya kò wá ṣe yín lọ́kọ àti aya lásán ó wá fi màwádà ìfẹ́ àti ìkẹ́ àti ìláàánú ààrẹ ni ó fi sáàrin yín bákan náà wá ní ìtẹ́sùkùnù ilé ìhá fi ṣe ìkẹ́ fún ọkọ kó lè bá a máa sinmi sí lẹ́yìn ilé ọlọ́run wá fi mọ níbẹ̀ ó wá ṣe kí ẹ láàánú ara yín kífẹ́ ń bẹ láàrin ara yín ìfẹ́ tó wá ń bẹ níbẹ̀ yẹn Allah ní eléyìí ó àmì ọlọ́run ọba àlekè ọlá torípé tó ọlá ọlọ́run pé kéèyàn kórìíra ara yàn kò sí nǹkan tí yẹn ó lè fi fà á nínú àwọn tó máa ní ṣé ọmọbìnrin yẹn àwọn máa bẹ́ ẹjọ́ kìíní kan pọ̀ táwọn máa so pọ̀ gbogbo oògùn ló mọ́ ní expiry date nígbà tí wọ́n bá bẹ́ ẹjọ́ pọ̀ tó bá ẹjọ́ tó bá expire báyìí tójú obìnrin yẹn bá ká ọjọ́ náà ni ìjà yẹn máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n Allah òun ò fi expiry date sí ó ní òun lòun fi ìfẹ́ sáàrin yín òun lòun fi àánú sáàrin yín ìgbà ilé àmì wá ní fún ẹni tó bá ní ọpọlọ láti rò tó inú àmì ọlọ́run ọba níbẹ̀ òun wípé ó ń ṣe ní nǹkan tó ṣe ipá wa méjèèjì àbí ẹni tá a mọ̀ gbé pọ̀ eléyìí wá láti ìran ọ̀tọ̀ eléyìí náà láti ìran ọ̀tọ̀ ọlọ́run bá wá pa yín pọ̀ ní ẹni tí ẹ mọ̀ gbé ìwà mọ̀ gbé pọ̀ yẹn ọlọ́run wá fi ń lẹ̀ lásán yẹn lọ́kọ láya ó wá ṣe àwọn nǹkan nǹkan nínú àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbésí ayé wọn lọ́kọláya kó mọ rọrùn fúnra wọn torí pé tí ọlọ́run ọba ò bá fi eléyìí lọ́lẹ̀ àárí níbi tí ìyàwó ti mọ ní à níbi táwa ti wá o nǹkan báyìí làwa máa ń jẹ o èmi ò lè bá ń jẹ eléyìí níbi kò ní ṣe àfaradà àárí ẹni tọkọ náà ni irú èwo ni wọ́n gbédè yìí ṣé karambani ni wọ́n ni tó yẹ pé ọkọ̀ náà dẹ̀ máa tàtàrà wípé eléyìí tẹ̀ yàtọ̀ sí ìran àwọn yóò dẹ̀ fi ìnira yìí mọ mú obìnrin sùmọ́kélé yìí máa bá wà níbẹ̀ Allah subhanahu wa ta'ala wá fi ìwọ̀ ṣe pé a ní láti mọ pé fúnra wa tó jẹ́ kí ìfẹ́ yẹn kó mọ ṣe àlékún lábẹ́ ara wa síra wa bákan náà àánú yẹn kó mọ ṣe àlékún. fún ọkọ síyàwó ni ìyàwó náà sọkọ ṣe ọ̀nàlá ní iná fi ìdáàlíká làáyá ti nìkan omin ẹ̀tàfà karun pé inú ilé ìtẹ̀ rí yẹn àmì ń fún ẹni tó bá ní ọpọlọ láti rò so lára àmì tó wà níbẹ̀ òun náà ni àwọn tó ṣe pé wọn ò tiẹ̀ tan ara nìkan kan wọ́n dẹ̀ di ẹni tó di ọ̀rẹ́ ayò ṣùgbọ́n nínú àwọn nǹkan tí ó wá jẹ́ kí nǹkan yẹn rọrùn ànábì sọ aláṣùbànà òwòtà aláṣọ èyí tó dẹ̀ jẹ́ ìpìlẹ̀ rẹ̀ onìkan tí aláta aláṣọ nínú àyà alukur'an yẹn lọ́kùnrin sóbìnrin lóbìnrin sọkùnrin pé wọ́n àṣírù húnná bil ma'ruf ó ń sọ fún ọkọ pé ìyàwó ẹ̀ torí ìfẹ́ nǹkan tí ó jẹ́ kífẹ́ máa wà láàrin yín tẹ́ẹ̀ fi bá yín kalẹ̀ òun náà ni wọ́n àṣírù húnná bil ma'ruf ẹ mọ́ bá wọn lò pẹ̀lú dáadáa ìyẹn ni pé ẹ kọ ìhà dáadáa sí àwọn ìyàwó yín ẹ gbọ́dọ̀ sọ àwọn ìyàwó yín di ọ̀tá nínú ilé tẹ́ wà ẹ dẹ̀ gbọ́dọ̀ sọ wọ́n di ẹrú lábẹ́ yín bákan náà ni ẹ gbọ́dọ̀ sọ wọ́n di nǹkan tí ò já mọ́ nǹkan kan tó yẹ pé wọn ò tẹ ẹ̀ ní sí ẹranko lábẹ́ yín nígbà tẹ ẹ bá ti jẹ nídìí àǹfààní ẹranko kẹkí mọ́lẹ̀ bóyá bí ẹṣin ni kẹ́gùn lọ bí tẹ́ bá fẹ́ pé nǹkan tí ò ní jẹ́ kíyàwó yín kó rí bẹ́ẹ̀ yẹn ò ní kí ẹ padà sí ìpìlẹ̀ yẹn pé ìbáwọn lò pẹ̀lú dáadáa pé àṣà àǹtakọ̀rọ̀ ò ṣe àn tẹ́ bá kórìíra kankan lára wọn pé ó ṣe kó ṣe pé ọba àlekè ọlá nǹkan tẹ́ kórìíra yẹn ó jẹ́ pé nǹkan tó lára wọn. so eléyìí ó wà nínú ìpìlẹ̀ ẹ̀wá rí ìpìlẹ̀ yìí ta pé òun náà ni ìfẹ́ ìfẹ́ ò wá déédéé wà àfi kó ṣe pé àwọn nǹkan tí yóò jẹ́ kí ìfẹ́ yẹn máa dàgbà ìyẹn ó máa ṣiṣẹ́ tọ̀ so inú àwọn iṣẹ́ tí yóò wá máa ṣe tọ́ ó ní pé ìyàwó ó ní láti ṣe ojúṣe rẹ̀ sí ọkọ rẹ̀ bákan náà ni ọkọ náà ní láti ṣe ojúṣe tiẹ̀ síyàwó àwọn ojúṣe yìí tó ní ṣe pẹ̀lú ìwọ̀ àwọn náà nìkan tí àábára wa sọ lálẹ́ yìí àkọ́kọ́ ká gbé látọ̀dọ̀ ọkọ sí ìyàwó rẹ̀ pé kí ni àwọn ojúṣe rẹ̀ síyàwó ẹ̀rọ ni pé kí làwọn ìwọ àwọn ẹ̀tọ́ ìyàwó tí ò gbọ́dọ̀ fi dùn tó pé tá a bá gbọ́ àwọn ìròyìn tí wọ́n máa ń sọ ní gbogbo ìgbà bóyá ìròyìn kàyéfì ni àbí ìròyìn kókó inúwé ìròyìn ni àtàwọn ìròyìn míì ó ní alágbájá ó kọ ọkọ rẹ̀ o kí ni nǹkan tó ṣe okùnfà ìmọ̀ kó kó yí ìyàwó tó bá ti di ọ̀rọ̀ court ọmọ àdìpá méjì ó mọ̀ pàrọ̀ mọ́ra wọn yẹn ó a ọkọ òun látijọ́ tó ti fẹ́ òun báyìí gbogbo ìgbà ló máa ń nà òun ìpè kò tí ẹ fi ọjọ́ kan sinmi tí ó nà òun rí sọ ilé wa ni so látàrí ẹ òun náà fẹ́ ṣe òun fẹ́ káwọn túká tọkọ náà bá máa wá òun náà máa wá ọ̀rọ̀ ńlá ńlá kan ó ní lájọ́ tó ti fẹ́ sìnà lòun mọ̀ tó máa ń ṣe gbogbo ìgbà ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà wá ní òun fẹ́ rẹ̀ òun fẹ́ kán separate àwọn sọ èyí wà mọ̀ ti kẹ́sí gbá ó dà pé irọ́ wà nù ọ̀rọ̀ àwọn ẹni sí ara wọn o ṣùgbọ́n nǹkan tí eléyìí tọ́ka sí òun náà ni wípé ìkànnú wọn wọ́n ń fi ẹ̀tọ́ ara wọn dunra wọn ìmọ̀ kó ṣe pé ìyàwó ló ń fi ẹ̀tọ́ ọkọ dùn torí pé gbà míì ní ọkọ á ní nǹkan ẹyọ kan tó mú ìjà wá láàárín àwọn òun náà ni wípé ọ̀rọ̀ oorun ni ìpè a kò kí ń gbà ní gbogbo ìgbà tóun bá ti ní ó yá báyìí kò ní gbà fóun ni so eléyìí ló máa ń ṣokùnfà ìjà so ìyàwó náà máa sọ ìtẹ̀ ó ní ìkẹ́ ọkàn tó máa ń sábà mú jà wá ni pé ó ti fẹ́ sọ òun di aṣọ ó ń gbó ní gbòkúgbò ni ìpè eléyìí náà ni ó ti wá ṣú òun débi wípé òun wa máa ń béèrè lọ́rìn gbogbo àpé ṣé oúnjẹ ní kinní ni pé so mo fẹ́ kí wọ́n separate àwọn ṣùgbọ́n eléyìí inú nǹkan tí ò ní jẹ́ kílé yìí máa ṣẹlẹ̀ òun náà ni kí èèyàn mọ ìwọ ara wọn fúnra wọn eléyìí kọ́kọ́ kó mọ ojúṣe rẹ̀ síyàwó ẹ̀ tí í ṣe ìwọ ìyàwó rẹ̀ lórí rẹ̀ bákan náà ni kíyàwó náà rẹ̀ mọ títí ẹ̀ sọ àkọ́kọ́ nínú àwọn ìwọ tó ṣe ká a mọ̀ pàápàá jùlọ tí ọkọ ní láti mọ̀ tí yóò mọ̀ pé lórí ìyàwó rẹ̀ òun náà ni husnu ìṣòrọ́tì wà mọ̀hámàlà ti záwùjà ìyẹn ni ìbá lò dáadáa ìyẹn ni ìfara rúra ẹni ní ti dáadáa ìkan tí wọn bá mọ̀ ní dáadáa ó gbọ́dọ̀ mọ̀ ń tarí rẹ̀ síyàwó rẹ̀ bóyá ọ̀rọ̀ gbólóhùn nìyẹn mọ̀ ní dáadáa ni alátàmọ́lá ní kọ́ùlù màrúfin wípé gbólóhùn dáadáa tí yàn ń sọ lẹ́nu khairun min sadaqatin yẹtìbá ọ̀hà adha ó láǹfààní ju sọ́dákọ̀ tí wọ́n ń ṣe pẹ̀pẹ́ sọ́dákọ̀ tó ń ṣe yìí ẹ̀sìn báwọn àádá ìnira ló fi ń tọ̀ ọ́ lẹ́yìn ẹni tó ṣe dáadáa fún ìwọ́n ló fún un lásọ oní ẹṣẹ́ àgbà wàhálà yín ti pọ̀ ju gbogbo àná ẹ̀ mọ̀ wọn sọ̀rọ̀ ó dẹ̀ ló ṣe lóore ni o àbógbóúnjẹ fún un oní ẹṣẹ́ àgbà oúnjẹ eléyìí ẹ̀túnmọ̀ wà lọ́la wọn o torí dàgbé wàhálà yín fẹ́ pọ̀ ọ ní ìgbólóhùn eléyìí tí yàn ń ṣe yìí ìnira oníyẹn fi ti sọ́dá kọ yẹn lẹ́yìn so pé gbólóhùn pẹ̀lẹ́ kò sí ṣe kí nìyẹn a mọ̀ tún ìbínú palẹ̀ so lọ́kọ ó ní láti bá ìyàwó rẹ̀ lò dáadáa ní ìbálò pẹ̀lú gbólóhùn ẹnu ní ìbálò pẹ̀lú ìhùwàsí àti ní ìbálò pẹ̀lú àwọn nǹkan tí yẹn náà mọ̀ wípé nǹkan báyìí o nǹkan tí yẹn ń pè ní dáadáa ni torí ẹ̀ tọ́ máa ń sọ̀rọ̀ nípa dáadáa ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé nǹkan tí yẹn bá mọ̀ wípé àwọn èèyàn tó bá báyàn nídìí rẹ̀ wọ́n máa yàn lórí ẹ̀yẹn ni dáadáa èyí tí yẹn bá dẹ̀ mọ̀ wípé táwọn yẹn bá ríyàn lórí nǹkan yìí wàá wọ́ gan wọ̀kárí ìta àyẹ̀ tọ́lẹ̀ ààrẹ iná ó fẹ́ káwọn èèyàn ká lórí nǹkan yẹn wọ́n ah, pa ìwà ìṣẹ̀lẹ̀ lè eléyìí ò dáa so ọkùnrin tó ń gbáyàwó rẹ̀ lójú kò ṣe húsnù àlàyé sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ ìyẹn ní ìbálò kò bá lò dáadáa torí ẹni tí ò báyàwó ẹ̀ lò dáadáa kò ní fẹ́ pé kò mọ gbáyàwó òun lójú kọ́rẹ́ kan wá dé nígbà tọ́rẹ́ ẹ̀ bá dé tó bá bá a lórí wípé náà yàwó ẹ̀ tí ẹ̀ náà bá kọ̀ǹdẹ́mù ẹ̀ kí ẹ̀ náà bọ inú àtẹ́lù ìyẹn gan aláìdáa ni ṣùgbọ́n ẹni tó bá ṣe eléyìí tó bá yẹ pé ó ní ẹ̀rí ọkàn fún rẹ̀ ló máa sáré sọ pé alágbèjá mọ́tò ojú ti mi sáré lójú ẹ̀nù lójú ẹ̀nù wọ́n so ele wọ́n tó mọ̀ ń pé nǹkan tí ó ṣe yẹn in the first place kò tiẹ̀ dá rárá so ele kí wá ní nǹkan tó ń ṣe fún so nínú èyí tí yẹn fi ń báyàwó lò lára ìwọ ìyàwó lórí èèyàn òní kí yẹn bá a lò pẹ̀lú dáadáa òun lànà bí n fi ṣàlàyé nínú ìbá ìyàwó lò dáadáa ìyẹn ó mọ tújú ká sí kò sí pé wàá mọ fajúro ní gbogbo ìgbà nígbà tó o bá ń bínú ìbínú ẹ tó bá ṣe pé o fẹ́ àmọ̀ràn rẹ̀ ni o lè ṣe ààrẹ pẹ̀lú ìyàwó rẹ̀ tó o bá ìyàwó ẹ tó bá dẹ̀ fẹ́ àmọ̀ràn rẹ̀ kò nídìí kó o tún wá fi ìbínú yẹn kó wa mọ fi react pẹ̀lú ẹ̀ ìmọ̀ òun wọlé bọ̀ ni ìyàwó ẹ káàbọ̀ kan tarí ẹ̀ ni ni torí ẹni tó ń bínú sí kò sí ń bẹ̀ yẹn ó kàn gbé ìbínú ilé yẹn aggression bóyá ènìyàn ti ẹnìkan tiẹ̀ ló nà ẹ́ níta ni ó kan àwọn òòjà wá délé ìyàwó ẹ̀ ń kàn sàlámù alẹ́kọ̀ rẹ̀ ti dànù sílé lára ìwà tí ò dáa ni kò wá sí obìnrin tí yóò mọ fi irú ilé ìbálò tí ilé ń mọ dùn lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ ọkọ sòtòrí ẹ nínú usnul mu'asharo àbí ìbára ẹni lò nínú èyí dáa jùlọ òun ni kí ẹ mọ tújú pẹ̀lú ìyàwó gbólóhùn pẹ̀lẹ́ kí a máa sọ sí ìwà dáadáa kí a máa fi bá lò àwọn nǹkan tí a máa wù níwà tí ó bá rínú jẹ́ èèyàn ó jìnà sí eléyìí nínú ọ̀yí tí tún gbọ́dọ̀ ṣe tí ó tún fi bá ìyàwó lò òun náà ni èyí tí ó fún wa nínú àyà pé yá náà yẹn ni wípé ìmọ̀ dáàbòbò ìyàwó èèyàn níbi ọ̀rọ̀ ẹ̀sìn kí èèyàn máa ṣẹ́rí rẹ̀ padà síta ọlọ́run ọba eléyìí wà nínú ojúṣe ọkọ lórí ìyàwó torí pé ìgbà míì wà àtọkọ àti ìyàwó ọlọ́run akádàrà pé káwọn méjèèjì jọ gbẹ́sìn yìí so eléyìí ọlọ́run ló kádàrà rẹ̀ bẹ́ẹ̀ ìgbà míì wà wà tó ṣe pé ìyàwó ò ní gbẹ́sìn yìí ọkọ ni ó gbẹ́sìn yìí ó ti di ojúṣe ọkọ pé ó gbọ́dọ̀ jẹ́ kí ìyàwó rẹ̀ náà gbọ́ ẹ̀sìn yé torí ẹni aláàní kú àǹfùsàkùn wà àhìlíkùn náà rọ̀ ni pé dáàbò bo ẹ̀mí ara rẹ̀ yẹni pé dóòlà ara rẹ̀ wà àhìlíkùn ara alẹ́ ẹ̀ níbi iná iná ẹlẹ́ta ìlérò ànátù wà tó pé nǹkan tá a mọ̀ fi iná yìí òun náà ni àwọn èèyàn àti àwọn òkúta òun ni ẹ̀yin o ìgbà tó ń sọ fáwọn kẹfẹ́rí ìnákùn wàmọ́ tààbùdúnà mìndónìlá hasọ́bùnjà annam ẹ̀yin àti nǹkan tẹ́ ń sìn nínú àwọn òkúta tẹ́ kó kalẹ̀ àbáwọn èrè tẹ́ fòkúta gbẹ́ hasọ́bùnjà annama wípé àwọn nǹkan tá a tó lókùta àti nǹkan tá a fi kó náà lọ́jọ́ gbéǹde alkiyama ni eléyìí tí wọ́n á fi kó náà èyí tí ò wá ní jẹ́ káwa náà wà nínú àwọn nǹkan yẹn òun ni kí ìyẹn dáàbòbò ẹ̀mí ààrẹ ìwọ́n tó wá ń dáàbòbò ẹ̀mí ààrẹ ilé ògbọ̀rọ̀ mú un mọ lórí ààrẹ nìkan ilé ìkọ̀ǹpọ̀ sí ó jẹ́ ọ̀ràn èèyàn lórí ara alẹ́ ẹ̀ náà ara alẹ́ èèyàn tá à ń sọ òun náà ni ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ torí wípé Allah subhanahu wa nígbà tó ń rán ànábì níṣẹ́ nínú àwọn nǹkan tó fi kọ́ ànábì lọ́rùn òun pé àwọn tó jẹ́ àwọn fámìlì rẹ̀ yẹn náà ni àwọn ará ilé rẹ̀ yóò kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ìyàwó àtàwọn ọmọ àwọn ilé ni yóò ṣẹ́rí wọn padà sí ẹ̀sìn ọlọ́run sọ ilé nínú nǹkan tí yẹn gbọ́dọ̀ fi bá ìyàwó lò òun náà ni ẹ̀sìn torí pé ìpìlẹ̀ ìfẹ́yàwó tánàbí ní ká mọ wò lára obìnrin tọkùnrin ní láti wò bákan náà tóbìnrin náà ní láti wò lára ọkùnrin òun náà ni ẹ̀sìn ipe oríṣi làwọn èèyàn ń wò àwọn èèyàn á wò pa ah, ọmọbìnrin yẹn ó rẹwà gan àbí kóbìnrin náà wo pé ah, àfà yẹn ó wá ń sì gidi gan kò sí láì fi níbẹ̀ tó bá rí eléyìí àbí kó tiẹ̀ tún wo pé ah, ọkùnrin yẹn ó lówó gan kò sí láì fi níbẹ̀ kó tún wo àwọn nǹkan míì nínú àwọn nǹkan ilé ayé tó lẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn nǹkan yìí kò gbọ́dọ̀ wá ga lọ́kàn ju tọlọ́run ọba lọ pé èyí tí wàá wá gbé sókè gbogbo ẹ̀ òun náà lẹ́lẹ́sìn torí ẹ̀ lànà bí ni wọ́n tó bá mú ẹlẹ́sìn òun lò ní fọwọ́ mú òfo lò ní fọwọ́ bólẹ̀ sọ̀rọ̀ tó wá consider ẹwà lára ìyàwó tó bá yá ẹwà máa padà fade àbí tí wọ́n náà ń gba àfààyàn ó wá ń sì gidi gan ó kún pa látòkè délẹ̀ ni so gbogbo eléyìí tó bá yá ẹwà ṣe kí ni apàrẹ kọ́lọ̀ rẹ̀ àwọ̀ rẹ̀ tó wò á padà ṣá ṣùgbọ́n nǹkan ẹyọ kan tó bá dúró tọlọ́wọ́n ọba tí ò ní tán tó máa ṣẹ́kù lára rẹ̀ òun náà ni ẹ̀sìn torí ẹ̀ làwọn bíi ní fàvàrù bìdá àti dín wípé ẹlẹ́sìn o òun náà ni kò ṣàlẹ́ṣà tẹ́rìbà ti àdáàk kó má bàa fọwọ́ rẹ̀ mọ́fò sọ̀kan tí ò ní jẹ́ kí ìfọwọ́mọ́fò òun náà ni kí à fẹ́ ọkọ tí ò tẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀sìn rárá òun náà ni ó mọ̀ mutí yóò mọ̀ jalè yóò mọ̀ tẹ́wọ́ ó ní ọkùnrin kan ní bẹ́ẹ̀ last week ni àbí early this week ọlọ́run ló burú jùlọ nínú àwọn tí wọ́n ń jí àwọn èèyàn gbé àwọn ajínigbé so gbàtọ́ máa wá fi ààrẹ ìtẹ̀tàn mú ó wá bẹ̀rẹ̀ sí ní kábàámọ̀ ó wá ń ká bòròbòrò so inú àwọn nǹkan tó wá ń sọ ló ní alágbájá náà wà ń bẹ̀ tàmẹ̀dù náà wà ń bẹ̀ kódà gan gbàtó tó rí ti bàbá rẹ̀ ó ní gbàtí bàbá òun kọ̀ òun lọ́mọ gbàyànjú tó wá bẹ̀rẹ̀ olè ní àwọn bẹ́ẹ̀ sí mímọ jí àwọn èèyàn gbé òun dẹ̀ ní dọ́là lòun máa ń gba owó láńlá ni tó jẹ́ inú wà burúkú àwọn gbà tí àwọn ọlọ́pàá mú un bá bẹ̀rẹ̀ sí mímọ kà á wá investigation lọ́dọ̀ ìyàwó rẹ̀ nǹkan tó bẹ̀rẹ̀ wọn ní ọkọ ẹ ǹjẹ́ o mọ̀ pé nǹkan báyìí báyìí báyìí ó ní ah, òun ò mọ pé láti ọdún tí ń bá gbé àwọn tó ń jẹ́ oníwèé wọn fi àwọn onípépà wọn fi ṣe ẹgbẹ́ ilé ìwòran ẹ wo ayé obìnrin lóde ọkọ rẹ̀ tó ti ń bá gbé tipẹ́ tó ti bí ọmọ mẹ́rin fún ọmọ márùn-ún ó wá sọ pé òun mọ̀ pé ó mọ̀ ń jí ni gbé ni òun mọ̀ pólè ló ń jà ni ó ti fi hàn pé owó ló bá lọ ni ó wá di ẹni tó wá ń kábàámọ̀ sotori ẹ̀rọ ní fàvà bìdáàtì dín pé ṣá ẹlẹ́sìn ṣá ẹlẹ́ṣà kò mọ́ bá fọ́ bólẹ̀ ẹlẹ́sìn yóò rí pé ìjáàbù ẹ kò bólẹ̀ dáadáa tí ó mọ̀ pé ẹ sí nípa ó dàbí pé ìjáàbù yìí ti ń dínkù àbí kó rí pé obìnrin kàkà tí ó máa fi gbọ́ ọ̀rọ̀ lọ́hùn orin nìkan ni ìmọ̀ kó fi sórí fóònù àbí kó yẹ pé tẹlifíṣàn ló wà mọ́ wò ya kíní ẹ̀ ní dáná ni ẹ wò iṣẹ́ àjíkan parí gàwátì àti rẹ́rẹ́ tó máa jẹ àjì so ìyẹn gbogbo àlámọ̀rí ẹ̀kọ́ wájú tẹlifíṣàn lọ orúlẹ̀ lábìlú kọ́ ní mẹ́wàá gbẹ̀yìn ló wà kírísẹ́ inú ìyẹnà fìlà ni ẹ wò mo ti yẹnà fìlà lálẹ́ kí n tó sùn iṣẹ́ àjíkan parí àbárẹ́ tó máa jẹ àjì inú ilé ìtàǹbà lọ yìí torí ẹni tó fẹ́ jẹ́ ààyè tó fẹ́ wò kò wá mójútó ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ so eléyìí ọkọ náà wà ní fìyàwó ẹ̀ lọ́rùn lẹ̀ ni inú eléyìí náà ni wípé ìyàn ń ṣe ojúṣe èèyàn lórí ìyàwó so lára ojúṣe ọkọ lórí ìyàwó òun ní kó fi ẹ̀sìn mọ́ torí ìyàwó tó fẹ̀sìn mọ́ òun náà ni ẹni tó ṣe pé máa bẹ ẹ kalẹ̀ yóò ṣe sùúrù pẹ̀lú ẹ tó bá rí kùdìẹ̀kudìẹ̀ rẹ oní ó lè pè tó bá dẹ̀ rí nǹkan tó ṣe pé ó ń bànú jẹ́ ó máa pè ẹ́ tí ó dẹ̀ sọ fún ẹ kò tí ò wá rí di pé ẹ wà lọ tẹ́ra yín sí kóòtù gbẹ̀yìn wàá mọ parọ́ mọ òun mọ parọ́ mọ ẹ at the end of the day ẹ máa ṣe kí ni ẹ máa padà wá ni. ìtúká tẹ wá túká ẹ túká ní rọrùn ẹsìn nígbà tó ní káàkó ẹ ti yára yín pẹ́ẹ́pẹ́rẹ́ wọ́n ti bù wọ́n ti bà jẹ́ náà ti náà ti jẹ́ sọ ni kó fẹ́ ẹ̀sìn mọ́ kò wá ṣe ìyàwó nìkan àti àwọn ọmọ náà nínú èyí tí ọkọ tún gbọ́dọ̀ ṣàmójútó rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ṣe àlàyé fún wa ó ní kí ọkọ kó máa pàyàwó láṣẹ nínú ìpàyàwó láṣẹ yẹn òun ni nǹkan tọ́lọ́wọ́n bá rán pàápàá jùlọ tó jẹ́ ojúṣe títí ìyàwó kó tún máa rán létí pé à lè lójúṣe ẹ̀ eléyìí lójúṣe ẹ̀ sọ́lọ́run eléyìí náà dẹ̀ lójúṣe ẹ̀ sí èmi tí mo jẹ́ ọkọ gan fún ẹ. dẹ̀ nínú ìtọ́rí ìyàwó tó tún jẹ́ ẹ̀kọ́ ìyàwó lọ́dọ̀ ọkọ tí í ṣe ojúṣe ọkọ lórí ìyàwó rẹ̀ òun náà ni tó bá ní ju ìyàwó ẹyọ kan lọ kó ṣe kí ni àyà àdélá bainahuma kó ṣe dáadáa láàárín àwọn méjèèjì tó bá yẹ pé méjì ni wọ́n àwòbẹ̀ ìnàhúnà tó bá ṣe pé wọ́n ju méjì lọ nínú nǹkan tí máa ń sábà fa ìtúká láàrin lọ́kọláya òun ní ìgbà míì obìnrin á ní òun àti ọkọ òun nìkan ni me and my love ni tó bá di pé ẹnìkan ẹnìkẹta wọlé yóò ní àfà ibi tẹ́ bá dé yìí ẹni láti wà kẹ́ẹ̀fù gan-an ẹwà àtìgbà tá a ti ń bára wa bọ̀ ṣé mọ̀ pé ilé tó wà níwáyé òun náà lè ṣù ó ṣe ṣù òun náà ìyàwó lòun náà bí wọn náà ṣe jẹ ìyàwó so tọ́lọ́n wá kádàrá wípé kọ́kọ́ ẹ ti fẹ́ tó ti sọ́ dìyàwó o gbọ́dọ̀ wá wò wípé òun wá inferior ó kéré sí ẹ débi wípé àbíkẹ́ wò pé ẹnì kéré débi wípé ẹ wà mọ̀ fún ẹrú láàrin yín pẹ̀lẹ́ kò gbọ́dọ̀ rí so ó jẹ́ a kò rọrùn láti ṣe kí ni àǹtàdìlò bẹ́ẹ̀nà nìsà wàláwò àrọ́sùtùm kókó dà kó ṣe pé e ṣe ní pé a fẹ́ ṣe déédéé mo fẹ́ ṣe déédéé láàrin obìnrin ìpè ilé kì í ṣe nǹkan tó rọrùn ní tó bá ní pẹ̀lú ọkàn níbi dáadáa déédéé yẹn ó gbọ́dọ̀ wà ń bó ṣe ń bá ilé lò ní dáadáa o gbọ́dọ̀ bá kejì náà lò pẹ̀lú dáadáa bó ṣe ń sun ọjọ́ mélòó lọ́dọ̀ ilé o gbọ́dọ̀ lọ́dọ̀ ilé náà o gbọ́dọ̀ wá lọ ṣe kí ni kó wá lọ ní mẹ́ìlú sọ́dọ̀ ẹnìkan yẹnu wípé kó wá fi sọ́dọ̀ ẹnìkan débi wípé wá kejì ilẹ̀ nínú àwọn ìta mọ́ ń sábà gbọ́ nínú ètò àwọn èèyàn tún máa kórìíra ìníjú ìyàwó kan lọ torí pé ìníjú ìyàwó kan lọ nǹkan tó wà nínú ṣẹ̀ríà ni ó dẹ̀ wà láti tún ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe ṣe pé fún àǹfààní àwọn obìnrin gan náà ni eléyìí tún jẹ́ torí Allah subhanahu wa ta'ala nínú nǹkan tó jẹ́ ìpìlẹ̀ ó ní fankihu ma taba lakum minan nisa matna wa thulatha wa ìpẹ́ fẹ́ nínú àwọn obìnrin ní ìpínlẹ̀ mọ́tíná méjì ni mẹ́ta ni mẹ́rin ni wà in khiftum alla ta'dilu fawahida tí ó bá wá ní ìpáyà wípé à mi ní lè ṣe déédéé o yẹn pé nínú owó níná ni mi ní lè ṣe déédéé nínú ìsùn ẹnìkan fìkanlẹ̀ mi ní lè ṣe déédéé inú ìwọ̀ wọn láṣọ ni mi nílé ṣe déédéé tó gba àwọn èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣàmójútó wọn tó yàtọ̀ sí ọ̀rọ̀ ọkàn ọ̀rọ̀ ìfẹ́ tó bá ti rí pé ò nílé ṣe déédéé níbẹ̀ kò ṣe kí nìyẹn ní fawahida ṣùgbọ́n eléyìí ò wá túmọ̀ sí wípé ọkọ ò lè fẹ́ ju ẹyọ kan lọ torí pé ìfẹ́ ju ẹyọ kan lọ èyí tí yóò fi máa ṣokùnfà pé kí gbogbo àwọn obìnrin tàbá wo àgbáńlá ayé nínú rẹ́kọ̀dù ó fi hàn wípé obìnrin pọ̀ ju ọkùnrin lọ èyí tó wàá fi sọ àwọn obìnrin di fìtínà fún àwọn èyí tó wà tó lọ ìyàwó lóyún ọ̀dẹ̀dẹ̀ pé eléyìí aláàní ẹmú jọyọ kan lọ méjì mẹ́ta ìwáṣe ní méjì mẹ́ta yẹn eléyìí yóò mọ jẹ́ ìdẹ̀kùn ló dẹ̀ tún mọ jẹ́ ìnarùn fún obìnrin so ìnarùn tí ó jẹ́ fóbìnrin yẹn ìwọ tó yẹ pé ọkọ ẹ oní àríwá àtọkọ ẹni àìmọye lóríṣiríṣi wọn ọkùnrin wa ni ah, àwọn òka ni olóòka ni àwọn ti máa rédè ìjọ tó bá wá kú tán ìgbà náà ni à ah, bébí màmá lélẹyìí àwa rí wọn lóríṣiríṣi wọn lè sọ pé à ah, eléyìí ó bímọ márùn síbì kan ó bímọ mẹ́ta síbì kan eléyìí tó bá wá sọ fóbìyàn ó máa dákú ní ìsàrè ṣé ibi tẹ́kù yẹn ṣé lè rẹ́nà lọ́wọ́ ṣùgbọ́n tó bá jẹ́ wípé àbí ń gbà mí nì ọkọ lè máa fìyàwó lẹ̀ sí ilé yóò wá ní ah, a ní iṣẹ́ kan lábújá iṣẹ́ yóò máa gba bóyá oṣù kan oṣù kan yẹn ìranù ló máa bá lọ ìranù yẹn kò ní jẹ́ kó ráyè ṣàmójútó ilé rẹ̀ àwọn ọmọ yóò wá dà á ìyàwó ṣùgbọ́n ilé tó bá jẹ́ pé irú ìyàwó báyìí ó yọnu sí nǹkan tọ́lọ́wọ́n ọba náà yọnu sí ni tí ó yọ ọkọ ẹlẹ́nu pé ah, a irọ́ ànígbà o èmi nìkan náà ni ẹni tó ń lọ ń fẹ́ níta yẹn débi wípé kò wá ráyè ṣàmójútó òun nínú ilé yóò di ẹni tó náà máa tẹ́ sílé bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà àbí èyí tó tiẹ̀ gbajúmọ̀ jù ọkùnrin tó máa ń tí àdáwò máa ń ṣẹlẹ̀ sí àbí tó máa ń ṣáájú ohun obìnrin kú ọ̀pọ̀ gidi gan-an wá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní opó sùn àwọn tó jẹ́ opó yìí nínú nǹkan tí wọn ò fi ní jẹ́ opó lọ láéláé òun ni ìfẹ́ ju ìyàwó kan lọ yóò ṣàmójútó sọ àmọ́ àwọn ará wọn míì tó ṣe pé wọ́n fẹ́ ju ìyàwó kan lọ wọ́n dẹ̀ tún ṣe kí ni wọ́n tayọ ààlà níbi òfin ọlọ́run ọba ìmọ̀ ó fẹ́ ju ẹyọ kan lọ kò lágbára àti lè ṣe déédéé yóò wá di pé yóò fún ilé lóúnjẹ kò ní yà sí kejì lé yóò dáa àìwá dáa rẹ̀ kò túmọ̀ sí wípé kò tọ́nu ṣẹ̀ríà ẹni tí ó dáa yẹn òun la máa ṣe kíni òun la máa bá wí a ní ṣe kíni a ní wá torí wípé àwọn nǹkan wọ́n sì wà wù káwá ní àtorí rẹ̀ o nǹkan yẹn kò tiẹ̀ bá òfin mu ara ni fún àpẹẹrẹ ń sìn ààrẹ tí ó múra tó pèrè lẹ́lẹ́sìn tó tí bó ṣe pèrè lẹ́lẹ́sìn ni ó dẹ̀ tún takò ọlọ́run tọ́lọ́run ó ń parọ́ ń jalè ó dẹ̀ ń ṣe ìzìnà ṣáwa sọ pé kò dá kí ẹ̀kú mọ ṣẹ̀sìn pé tìrẹ tó ń ṣẹ̀sìn ló ń parọ́ ló ń jalè ló ń ṣe ìzìnà yìí wípé látara kí ẹ̀kú mọ ṣe ẹ̀sìn àní sọ bẹ́ẹ̀ àní ìpínlẹ̀ òun náà ni ẹ̀sìn ẹ̀sìn ní láti gba àwọn nǹkan yìí lọ́wọ́ ẹ̀ ni eléyìí ló wá ya ẹni tó kọtọ ọlọ́run tó kọ ti òfin ọlọ́run tó wá ń ṣe àwọn nǹkan tó wù àbú yẹn àní ṣe kíni àní wo pé látara nǹkan tẹ́ni yìí ti ṣe ká wá da gbogbo ẹ̀ pọ̀ ká wá ní nǹkan yóò da ṣé nínú nǹkan tí sẹ̀rí àṣà mójútó ẹ̀ òun ni kí ẹni tó ní ju ìyàwó kan lọ kó ṣe déédéé láàrin wọn ṣẹlẹ̀ lára ìwọ̀ wọn nìyẹn lóbìnrin lọ́kùnrin tó ní ju ìyàwó kan lọ ìmọ̀ ìyàwó àkọ́kọ́ ni ìyàwó kejì ni àbí ìyàwó kẹta ni bó ṣe ní kẹta ò gbọ́dọ̀ fi ìwọ̀ ìyàwó alákọ̀ọ́kọ́ ò gbọ́dọ̀ fi ráre bó ṣe ní kejì ó gbọ́dọ̀ wá torí kejì kó wá fi ọkọ lẹ̀ àdókè wá ti fọ́lá ọkọ kó wá gbàgbé ẹlẹ́ẹ̀kẹta eléyìí ìyẹn ní láti ṣe àmójútó ìyẹn so lágbègbè yẹn òun nìkan tí anabi sallallahu fún wa níbi ìṣe àmójútó wọn bákan náà yẹn pé páyà ọlọ́run ọba wa in wa fa ghafúrọ̀ rọ̀hìmà wọ́n tó bá wá pẹ̀lú gba àwọn ilé ìta sọ yìí wàyí tù sílẹ̀hù tó bá ṣe dáadáa dáadáa yẹn ibi tó kù sí nígbà tó ń gbọ́ wàwá náà wá wò pé á ah, mi ṣe dáadáa tó sí ìyá alágbájá ìyá tàmẹ̀dù nìkan ni mò ń ṣe dáadáa jùlọ sí tó tún rẹ̀ ṣe wàtàtàkù tó rẹ̀ páyọ̀ lọ́wọ́n ba fàìnà lọ́ọ́ ghafúrọ̀ rọ̀hìm pé ọlọ́wọ́n ba tó o ti ṣe déédéé ọlọ́run bá ṣàforíjì fún ẹ lára ìṣàforíjì yẹn tó bá dọjọ́ gbẹ̀ǹdà alkiyama irú ọkùnrin báyìí kò ní wà ní ẹni tí ìdajì ara rẹ̀ yóò mọ̀ jábọ́ tó pọ́n ní ọkùnrin tí ó ṣe déédé pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tó bá dọjọ́ gbẹ̀ǹdà alkiyama nígbà tó lọ́ máa ń gbé àwọn èèyàn dìde ọlọ́run wa gbé òun dìde ní ẹni tí ìdajì ara rẹ̀ yóò wà mọ̀ jábọ́ fẹ́ pé ẹni tí ẹ náà bá ti wò báyìí ah lágbájá kò ṣe déédéé láàrin ìyàwó rẹ̀ láàrin àwọn ìyàwó ẹ̀ òun ló bí nǹkan yìí so ike ara rẹ̀ ń jábọ́ ni ó dàbí pé ásìdì bí kókó mọ yọ ẹgbẹ́ kan ara ni so ilé nínú èyí tí ọkọ ní láti ṣe lójúṣe sí ìyàwó rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ nínú ẹ̀ bákan náà òun náà ni ayàgòdò tọrọfà àǹbáàdì àtọ ìhà yẹn ni wípé kò sí bí ṣe lè mọ wù sí lọ́kùnrin ni lóbìnrin ni kò sí màláìkà nínú wa kò dẹ̀ sí ẹni tí ò lè kó sínú àṣìṣe kò wá síbi ẹṣin lè máa wù sí tí ò ní máa kó sínú àwọn àṣìṣe tóbìnrin bá wá kó sínú àṣìṣe ìyàwó òyàn ó gbọ́dọ̀ wá wọ́ ńlẹ̀ kó wá sọ di ọmọ òpóǹlò kó wá máa bu ìní gan kó tẹ̀ wá máa nà pé eléyìí ìyẹn ó máa ṣàmójúkúrò bí ẹ lè máa ṣàmójúkúrò fún àwọn ọmọ bẹ́ẹ̀ náà nìyẹn gbọ́dọ̀ máa ṣàmójúkúrò fún ìyàwó òyàn torí pé èèyàn náà fúnra èèyàn ni ẹ ò pé ìwọ́n tó pé tó wá ń fẹ́ kẹ́nìkan pé irú ilé òfin ṣe ìtayọ ààlà lórí ẹ̀ ni sòyàn ní láti máa ṣe àmójútó ibi tí ìyàwó yẹn náà bá pé sí tó bá ti ń ṣe dáadáa dáadáa dáadáa jẹ́ bá wá ṣe àìdá yẹn ìgbọ́dọ̀ wá spark kó wá bẹ̀rẹ̀ sí ní faraya gidi gan kò ní wàá lọlé yín yìí ni kò sí tàbí ṣùgbọ́n kí náà ní kí ló dé ẹ̀wọ̀ oúnjẹ tó ṣe fún mi gbogbo ẹ̀ ló kàn fi ọjà ṣe lérí ilé náà ni ibi yẹn ti ń pòun gan ni àbíkọ́ wọn ni alálẹ́ ah, yìí o kò sí gbogbo àwọn aré ló máa dá sí kí ló ṣẹlẹ̀ wọn ni kò gbóúnjẹ kalẹ̀ ni kò dáná fún mi látàárọ̀ tí mo ti lọ ó tẹ fẹ́ gbọ́ ẹ̀kíṣẹ̀ rárá bóyá ó rẹ̀ ẹ́ ni bóyá nǹkan mi tiẹ̀ ló ṣe é ni àbótẹ̀ fèsì pé àwọn ọmọ ló ṣàmójútó kò wá ráyè àti dáná ṣẹlẹ̀ inú àwọn yìí tó wá kó sí láti ṣe yẹn ní láti máa ṣàmójúkúrò rẹ̀ tó dẹ́ ni anabi sallallahu alaihi wasallam ó ní kullu bani adam khata'un wa khayrul khata'in atawabun ipe gbogbo ọmọ anabi adam pátá aláṣìṣe ni wọ́n àmọ́ ẹni tó fi ń dáa jùlọ nínú ẹni tó máa ń ṣe àṣìṣe òun náà ni ẹni tí tó bá ti ṣe àṣìṣe yẹn yóò máa ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ọba yóò mọ̀ túbà lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yóò wá àforíjì lọ́sọ́dọ̀ Allah wípé á ah, nǹkan bá mo ṣe mistake ni ọlọ́run tó ń gba ìtúbẹ̀ ẹ̀dá tó ṣe pé ń gba àmójúkúrò wa eléyìí náà ó fi ń kọ́ wa náà nípa wa náà ní láti máa ṣàmójúkúrò ara wa so pàápàá jùlọ obìnrin lọ́dẹ̀dẹ̀ ọkọ so ìwọ lọ́kùnrin o ní láti máa ṣàmójúkúrò àwọn àṣìṣe tí ìyàwó ẹ̀ bá kó sí ẹlòmíì ó fẹ́ràn kó máa ṣàmójúkúrò àwọn àṣìṣe táwọn ará ilé bá ṣe sí i àwọn ọmọọṣẹ́ rẹ bá ṣe sí i àwọn ọmọọdọ̀ rẹ bá ṣe sí i ṣùgbọ́n tó bá kan tìyàwó ẹ̀ in fact yóò ní ah, ìyá alágbájá mi expect kìíní lọ́wọ́ ẹ̀ ẹ ò expect ẹ̀ ṣùgbọ́n àìmọ̀kan ló jẹ́ kó o máa wò pé o expect ẹ̀ ẹni tó ń sọ pé o expect ẹ̀ lọ́wọ́ ẹ̀ yẹn ṣé mọ̀láìkà ni àbá ànábì ni àwọn ànábì ọlọ́wọ́n ọba ó là á láàsọ wípé àwọn yẹn màásùmù ni wọ́n ni pé ọlọ́run ṣe wọ́n ní ẹni tó mórí bọ́ kúrò níbi àṣìṣe so gbogbo àwọn àṣìṣe wọn èyí tí wọ́n bá ti kó sí mọ́tàkọ́dàmọ̀ tó ti kọjá ní àbẹ́yìí tó máa ṣe dẹ́bọ̀nà bá ṣe promise ànábì bẹ́ẹ̀ náà ló ń wà fún àwọn ànábì rẹ̀ tó ṣe pé ọlọ́run bá ṣe àmójúkúrò àwọn ẹ̀ṣẹ̀ wọn so àwọn ilé yóò ṣe okùnfà pé kíyàn náà ìwọ́n tó bá ń wo ipa èmi gangan ò pé yóò jẹ́ kó o lè mọ̀ pé ìyàwó ẹ̀ náà ò pé nígbà tó wá kó sínú mistake wàá lè máa ṣàmójúkúrò àwọn mistake rẹ̀ anabi sallallahu alayhi wa sallam sọ wípé fàìnàrọ́ àmìnhà mà yẹ kàrà tó bá rí lára àyàwó ẹ̀ nǹkan tó kórìíra fàìnà òyẹ̀rọ̀ mìnhà má yòòjìbòhò wàyòṣìbò pé eléyìí nìkan tó rí yẹn kò ní kó wá torí ẹ̀ kó lè dànù àbí kó bàjá wàá tún rí nǹkan míì lára rẹ̀ máa yòrò jíbò nínú nǹkan tó ṣe pé nǹkan yẹn máa dùn ma ó máa wà á fẹ́ràn ó máa tráàtẹ̀ wàyò ṣìbò tí wàá rẹ̀ fẹ́ràn so eré wa nínú wípé ìyẹn ó mọ̀ ní ọkàn pé ah, ẹni yìí àwọn oníṣègbè náà ló ti ń ṣe dáadáa báyìí tipẹ́tipẹ́ sẹ́yọ̀ kan yìí ó fi hàn pé èèyàn ni pé òun náà pé so eléyìí ó wà nù tí èèyàn náà túbọ̀ ṣàmójútó. torí ẹ̀ lànà bíi fi ṣèkìlọ̀ wípé ẹnìkan láàyè fọ́rakù mìíràn mùmìnì kan kò ní máa rí nǹkan bínú kan ṣe pé yóò wájú kó máa bínú pé mùmìnì kò gbọ́dọ̀ bínú sí mùmìnì kejì lóbìnrin yẹn ni pé ọkọ gbọ́dọ̀ máa bínú sí ìyàwó rẹ̀ ní ìbínú ti tayọ àlà nkari aminha khulqan tó bá rí ìwà kan lára rẹ̀ nínú ìwà tí ó dáa. رضي منها خلقا آخر ari wà míì tó dáa jù yẹn lọ lára rẹ̀ àbá rí wà míì tó dáa lára rẹ̀ tó ṣe pé ilé yóò jẹ́ kó túmọ̀ fẹ́ràn ẹ̀ sí so káwa náà ní percentage yẹn fifty fifty fifty fifty gan tẹ̀ tún kéré ká ní ninety ten ní pé ninety ní dáadáa tó máa ń ṣe káwa fi ten percent sílẹ̀ pé hmm, a tó ṣe mistake yẹn so àyè ten percent yẹn ti sílẹ̀ yẹn nígbà tó bá wá ṣe é. kò ní jẹ́ kí èèyàn bínú jù èèyàn máa pé hmm, èèyàn ní jàre so eléyìí náà ni ten percent yẹn so àwa ta níyàwó lé a ní láti ṣàmójútó eléyìí torí bó ṣe kéré mọ́ yẹn ó wà nù nǹkan tí màá tú ọkọ̀ àtayá ká gbàtọ́kọ bá ń bínú pé ah òun náà ló ṣe lè àwọn èyí tó ṣe yẹn ní àìdá yẹn àbí èyí tó ṣe nínú nǹkan tó bí nínú yẹn yóò wá máa wé mọ́wọ́ pé ah, mò ń kà mò ń kà tó bá wá díjọ́ kan ló máa wá bọ́ sí ó máa wá túká ah mi ò tẹ̀ wá lè gba ilé mọ́ wàá délé yín lé ní ah fàásì a máa túká lé ní àbí so eléyìí stẹ́ẹ̀ tó fi ń we mọ́wọ́ yẹn kúkú máa we ṣe kí ni máa we síbi àforíjì pé wo obìnrin mm, ní jàre ó lẹ́nìkan tí mo mọ̀ tó yẹ pé tọ́má ti wá fẹjọ́ ìyàwó rẹ̀ sùn nígbà ah, ó ṣe nǹkan báyìí ó ní ah, ẹ mọ́ bínú ẹ mọ̀ pé èèyàn ni gbogbo wa òun náà fi ìjẹ́ èèyàn rẹ̀ ló fi hàn yẹn nígbà tó bá ń wò ní wọ́n pé a ah, ṣe bí ẹlẹ́yà ló pe rẹ̀ ṣe bí sísá ló pe rẹ̀ ṣe bá alájà ló pe rẹ̀ ó ṣe tó wá ń ṣe ìkọ́bá ni à pé gbogbo wa pátá ọmọ ànábì ádámọ̀ ni wa aláṣẹ ni wa ànábì ádámọ̀ gan fúnra rẹ̀ ó ṣàṣìṣe tó yẹ pé ọlọ́run ọba ó ju látinú àlìjẹ́ náà ó ju sílé ayé náà ṣùgbọ́n òwa ló ṣe wá jẹ́ táwa ní ẹni tí ò kìí ṣe mọ̀láíkà tí iṣẹ́ anábì kò lè kó sínú àṣìṣe sọ eléyìí ó wà nínú ẹ lára èyí tó tún jẹ́ ìwọ ìyàwó lórí ọkọ òun náà ni aláyùdíhà wà bìdọ́rdìhà fi wàjíhà áùtùkọ̀ bíhìhà pé kò gbọ́rọ̀ mọ́ ní lára kó ṣe é àbí kó mú nǹkan tí yóò mọ̀ mú sùtà sí lára kó fi sára àyàwó ẹ̀ látara pé ó nà á àbí kó gbá a lójú àbí kó ṣe ẹ gbogbo àwọn ilé ó wà nù nǹkan tí ọkọ ògbọ́dọ̀ máa fi bá ìyàwó lò ànábì sallallahu alaihi wasallam ọlọ́kùnrin ò kò dáa kó máa na ìyàwó rẹ̀ ìpé tó bá wá tẹ̀ wá di pé wá ṣẹ́ ẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi àyè lẹ̀ pé kọ́kùnrin kó bá ìyàwó ẹ̀ wí ọ̀nà tọ́kùnrin dẹ̀ fi ń báyàwó ẹ̀wì Allah Ta'ala ó sọ lẹ́yọ kọ̀ọ̀kan nínú Qur'an wípé nígbàtẹ̀ bá rí àṣìṣe lọ́dọ̀ ìyàwó yín fa'idhuhunna ẹ kọ́kọ́ ṣe wáàsí fún wọn wahjuruhunna fil madaji tẹ́ bá ṣe wáàsí fún ẹ̀pá ah, ìyá alágbájá ó náà wò ó kẹ́ tó ṣe yìí tó bá tún rí pé tóun ti bó ṣe pé iná ó bá tún dì gbọ̀nkúgbọ̀nkú eléyìí kọ́ mọ̀ nínú ìwà obìnrin nítorí ti pé pé ìyá alágbájá mi ìfẹ́ nǹkan báyìí o tó bá dijọ́ kejì báyìí ó lè dì tó bá di pé ó jẹ yín wà lórí tébù o ó ti ń bínú nìyẹn èyí tí ò bá tẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ tó bá ní àyà alágbájá kìíní kan tó bá di ọjọ́ kejì báyìí òun gẹ́gẹ́ ló máa tún kọ́kọ́ gbéjà kó ẹ kò wá tàtà ara ẹ̀ pé a ah, ṣèbí wọn mo bá wí lánàá pé èyí tó máa kù ni pé kó wá gba níṣẹ́ pé a ah, ó fẹ́ ó dàgbò fẹ́ máa gùn mí gàgà máa fi hàn pé mi lọ kọ sọ àmọ́ fi hàn pé wọ́n lọ kọ kódà tí ò tí ò bá sọ fún gbogbo á mọ̀ pé wọ́n lọ kọ a dẹ̀ mọ̀ pé ó légungun ṣùgbọ́n egungun ẹ̀ yẹn mọ́ fi hàn lára ìyàwó ẹ̀ tó pé ẹ̀sìn ẹ̀sìn òfẹ́ ọlọ́run òfẹ́ ànábì òfẹ́ sùtòrí ànábì sọ pé wàhálà tẹ́dìrìbù à máa ń nà án ní ìnà yẹn pé kó tó di pé wà á bá wí pẹ̀lú nínà ìyẹn ẹ̀yìn lẹ́yìn yẹn wà wá sí ní àkọ́kọ́ ẹlòmíà ni ẹ̀wò ẹ̀fà wa wa lè jàre wá sí àwọn àfáà ni wá sí wà fún èmi ò dẹ̀ kí ń ṣàfà so pé òun tó rò kí ń ṣàfà yẹn èyí tó ń mọ̀ ló máa kọ́ ṣe kí lẹ̀ lèyí tó ń mọ̀ ó máa ní ẹgbà àbí ìṣẹ́ àbí ìṣẹ́ eléegun so ilé yóò dáa torí pé o lè gbá lójú kọ́ ẹ pé ojú tó gbà yẹn ó dẹ̀ di ó dẹ̀ ṣe okùnfà kó kó dákú àbí kó tẹ̀ gbàbẹ̀ lọ níbi last year ìkan wà nínú news tó ṣe pé ọkùnrin yẹn àkókò mọ bí òrìn yẹn ṣe bó ṣe padà lọ gangan ṣùgbọ́n akọ́ṣà bá ìyàwó rẹ̀ pé ó dojú délẹ̀ nínú ẹ̀jẹ̀ ọkọ̀ dà ń rọ́kọ̀ ó ti sá lọ bàtà máa wá fi wò ó wọ́n rí wípé ó dàbí ẹni tí èèyàn gbá sọ eh, nínú ìrò ìkan sọ pé ó kàn wà níbi staircase ló gbórí lébẹ̀ ṣùgbọ́n èyí tó padà tún pọ̀ nínú ọ̀rọ̀ onípẹ́ ní ohun àtọkọ àwọn gbọ́ pé wọ́n sábà argue ṣùgbọ́n lọ́rùn ìdí elé pé ó dàbí pé ọkọ̀ ẹ̀ gbá àdànù ni so ìgbá àdànù yẹn bóyá wàá forí sọ ibì kan òun ló jẹ́ kí ó dẹ̀ gbàbẹ̀ lọ ṣùgbọ́n látara ìbínú tọkọ ń bí ó kàn gbàrà bóyá ó wá rí i pé lágbájá wọn ti kú kó tó sáko nílé bóyá kò rí ó ṣáà sáko ní ilé ìgbà tó fi máa wá pé ẹ̀hún lágbájá ló ṣe bá ìròyìn wá gbé pé ó pàyàwó ni ó kàn sọ pé tó ṣe yẹn ó dùn mí ó o òun dẹ̀ filẹ̀ ó dà gbé bẹ́ẹ̀ ló wá gbà ah, ah. o pé nǹkan yẹn kò wà plausible kò ẹ̀dọ́ ẹ̀kọ́ kan gbé orílẹ̀ ọwọ́ báyìí ó dé ìgbà rẹ̀ kú báwo lẹ̀ jẹ́ ti wá ṣé ó gbé orílẹ̀ ọwọ́ ó ah. so ele ó wà nù wípé tó bá sí nínà rárá tí ò bá nà kò ní í ṣokùnfà irun ilé tó ni ni wàá kọ́kọ́ pè é fún kò pọ́n dandan kó wá ní à kó wá lọ iná alhamdulilayi kí ló fẹ́ ṣe òfẹ́ ṣe wá sí fún ni. Hmm. àwọn nǹkan tí ó gbọ́ lọ́rọ̀ sọ wọ́n náà sọ fún àwọn tí ó wọ̀ lára ipá yàlágbájá mi ní tí ni àwọn nǹkan tí náà ń nínú wá sí ó ṣáà lọ báyìí ó gbọ́ tó bá wá túnmọ̀ wá sí ṣe tó yẹ wọ́n náà máa máa rí àwọn ìrísí ayé wà ní wà tó wá ṣe pé bí àwọn bàbá wa ṣe ń ṣe lábẹ́ òdèdè mọ̀mọ́ wọn ni àbí bí àwọn mọ̀mọ́ wa ṣe ń ṣe lábẹ́ òdèdè àwọn bàbá wa ni ṣé wọ́n máa bá àwọn kalẹ̀ wọ́n náà wo báyìí báyìí àwọn ilé ìwà nù àkàjú etí wa máa fún un ṣe wáàsí fún nìyẹn kùránì wá rí tó bá wá ṣe wáàsí fún ó tó wá rí pé obìnrin yìí ó tún kọ̀ kò gbọ́ tọlọ́hun kó ṣe kí ni wàjùrùhùn náà fèlmàdájẹ́ kó wá kọ ibùsùn ẹ̀ ibùsùn ẹ̀ tí wàá kọ yẹn òní pé nǹkan tí wàá mọ̀ pé ẹ máa ní jẹ̀ran ara yín bọ́kùnrin ṣe máa ní jẹ̀ran obìnrin obìnrin náà ní jẹ̀ran lára ìwọ̀ tó pé àwọn méjèèjì ó wà láàárín àwọn méjèèjì síra wọn wọn gbọ́dọ̀ fi dúnra wọn òní ní pé wọn gbọ́dọ̀ fi oorun dùn ara wọn kí ìyàwó ní ọkọ òun ó ṣe nǹkan tó bí òun kọ́ á à kó á tàka sí i. tọ́wọ́ á ní àyè ah, alágbájá ó yá ó ní ah, kó wá kó pàkọ́ sí ilé yóò da àbí kí ọkọ náà níbo pé kí ìyàwó òun ṣẹun kó náà wá kọyìn sí wọn ni àwọn ọba alágbájá ó yá tó bá ti di pé wọ́n ń ṣe eléyìí tó bá di pé wọ́n ń ṣe eléyìí ó máa padà di pé ìyàwó mọ̀ fẹ́ wá bomi síta wọ́n mọ̀ tún lọ ṣe lọ́hùn ọkọ náà fẹ́ mọ̀ wá bomi síta wọ́n mọ̀ ṣe ọlọ́hùn ṣùgbọ́n aláàánú wà jòròhún náà fèlè ẹ̀kọ́ ibùsùn wọn tẹ́lẹ̀ ìgbà máa ṣe wọ́n láǹfààní ikọ́ ibùsùn obìnrin ní ìwà tó yẹ pé kò ní ṣáwà tó bá kọ ibùsùn ẹ̀ ilé tún máa dùn mọ́ dáadáa ni yẹni pé ọkọ ní màá fohun jẹ́ níyà ọ̀rọ̀ ìyàwó tó ní fẹ́ fohun jẹ́ níyà gan òun gan òtí ẹ̀ láìkò oorun so ó bá di pé ẹ̀kọ́ tó fẹ́ kọ látàrẹ̀ kò tiẹ̀ wá gbọ́ rárá. Ni kó wá múfù lọ sí stẹ́pù ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta òun ni wà dẹ̀rẹ̀bù hùnà kó wá bá wí pẹ̀lú nínà so ìwà bá wí pẹ̀lú nínà yẹn àyà sọ alàlẹ́ ìtìláàkì ni ṣùgbọ́n ànábì sallallahu alaihi ń ṣàlàyé sọ dáadáa nínú wípé wà wá ná ò gbọ́dọ̀ ṣe kí ni ò gbọ́dọ̀ gbà lójú sọkúfẹ́ náà yàwó ẹ̀ ń sìn ibi tó máa ti dùn jù òun ni wàá ti wá tó ṣe pé ṣe bó pò fáìn ni nígbà tó bá ba ojú ẹ̀jẹ̀ fún wàá máa ṣọ wàá máa ṣọ wàá kàn fún oníṣẹ́ lójú ni à lẹ́yìn ò dáa ìṣẹ́ gan lọ́kùnrin sọ síra wọn haramu ni pé kí èèyàn wo pé ibi tí màá mọ nà lára èèyàn ò ní kí máa gbá lójú so tíṣà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ tíṣà tẹ́ bá fẹ́ bá wọn wí ẹ mọ̀ mọ̀ gbá wọn létí àbí wọn tó jẹ́ òbí ni o fẹ́ bọ́ ọmọ ẹ wí mọ́ gbà létí àbáyé ọmọ mi ni mọ́ gbà létí kó tó wá kan ìyàwó ẹ̀ sọ ẹni tó ń pọ́n àwọn ọmọ kéékèèké létí ò gbà wọn létí tó ń tẹ̀lé hadith báwo ló ṣe wá ní tẹ̀lé hadith níbi tó ti kan ìyàwó ẹ̀ so mọ́ gbà ìyàwó ẹ̀ lójú ànábì ni kò gbọ́dọ̀ nà wọ́n lẹ́yìn tí wàá gbà wọn lójú bákan náà ni tẹ́ ẹ bá máa kọ ibùsùn wọn nípa pé wọ́n ń ṣe nǹkan tó bí yín nú Eh, ṣùgbọ́n ẹ̀gbọ́n ṣe kí ni wàlá táàjòr ńlá fi bùyò tì hin nà àyàfi ẹ gbọ́dọ̀ kọ̀ wọ́n lẹ̀ ní tó ṣe pé ẹ bínú sí wọn ẹ wá palẹ̀ wọn tì ẹ pa yàrá wọn tì àyàfi nínú yàrá ẹ ń yàn dì tòtò bá fẹ́ bínú sí àwọ̀ ẹ o fẹ́ bá a yàn dì pé o fẹ́ mọ́ dì gbọ́ngbọ́n kò sí wàhálà ń bẹ̀ tó bá ipò fẹ́ ti ilé ikọ̀ ni ṣùgbọ́n inú yàrá náà ni wàá ti máa ṣe lé kì í ṣe pé wàá ní àmúfẹ́ tíjẹ̀ ní sense wọ́n wá sá lọ fún oṣù mẹ́fà wọ́n nígbà tí ìyá bá pa orí ẹ̀ yóò mọ kí mọ̀ mi yóò mọ válù mi pé èmi lọkọ rẹ̀ mi mò ń náwó lórí ẹ̀ léyìí kùránì kọ́ wa lélẹ̀ hadith kọ́ wa so wàá wà pẹ̀lú ẹ̀ nílé ni inú ilé náà ni babalágbájá ẹ̀ ṣe kiri kan ni wàá rí ẹ̀kọ́ yìí sí ṣé ọ̀rọ̀ àná náà ló wá ń bí inú ni kẹ̀ mọ́ bínú tó bá rí pé pò kí lélẹ́yìn ó ní kàtí ó fi wo pé ọ̀rọ̀ àná ló wá ń bí inú wá pé à ẹgbẹ́ mo ti yàn àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kò sì mọ̀ pé kò kí ni lè kó wá ṣe kí ni kó wá lo stẹ́pù ẹlẹ́ẹ̀kẹta so ìwá kọ ilé wọn yẹn àyàfi tó bá ṣe wípé mọ́sálà kan wà níbẹ̀ pé tí n bá wálé fún ọjọ́ kan àyàlágbájá á filẹ̀ débi wípé òun fúnra ẹ máa ronú pìwàdà yẹn lè ṣe lè tó pa ànábì sọlá àṣọlá náà ó kọ ìyàrá rẹ̀ ẹlẹ̀ yàrá àwọn ìyàwó ẹlẹ̀ fún oṣù kan láti lè fi kọ́ wọn lẹ́kọ̀ọ́ so ilé ìyẹn náà lè ṣe tí ìyẹn bá rí wípé mọ́sálà kan wà níbẹ̀ àmọ́ nǹkan tí ó jẹ́ ìpìlẹ̀ ó pé tó bá máa bínú sí awẹ́ ẹ mọ́ bínú sí débi pé wàá wá fi ònìkan lẹ́lẹ́ onímọ̀ wálé mọ́ so eléyìí kò dáa sòtòrí ànábì ni ẹ mọ̀ mọ̀ nà wọ́n bákan náà ni ẹ mọ́ mọ́ ọ̀run wọn léegun àtàánà àfáàní tó bá fẹ́ nà wọ́n o wọ́n á mú pákó pákó bó ṣe fúyẹ́ mọ̀ yẹn kó wá nà kò dẹ̀ gbọ́dọ̀ mú àmì lára rẹ̀ sọ àwọn mú wá ní apẹ̀rẹ̀ ni tí ẹ bá dẹ̀ rí èyí tó tún lè jù bẹ́ẹ̀ lọ tí ò ní ṣe léṣe kò lè mú wá so kó lè bá fi fi ọpọlọ sínú làákàyè rẹ̀ ṣùgbọ́n ilé ní ọ̀dọ̀ wa ń bí ni o tó bá yẹ pé lọ́dọ̀ àwọn òyìnbó ni in fact àwọn máa pè wọ́n máa ní kí ni wọ́n ń pè kí ni wọ́n ń pè títí ìyàwó wọ́n máa ní bóyá matrimonial abuse or whatever so inú eléyìí ni pé tọkọ bá ti lè fọwọ́ bí ó fọwọ́ tí ìyàwó ẹ̀ báyìí tó bá lọ sọ fún àwọn ọlọ́pàá in fact ó lè lọ ẹ̀wọ̀n gbére nílùú òyìnbó látàpá àwọn ọmọ ọlọ́run àwọn máa tún tayọ àlà àwọn láwọn fẹ́ ran ọlọ́run lọ́wọ́ ni àwọn wà tayọ àlà ń bẹ̀ sọ ọkọ tẹ sì mọ́lé pé kó lọ ẹ̀wọ̀n gbére kí ló kó kù fún ìyàwó ẹ̀ ó fẹ́ tú ìyàwó ẹ̀ lẹ́ pé óyá ìwọ máa ṣe sùn náà gbére lọ so ṣùgbọ́n ṣẹ̀rí a máa ní hùn hmm, mọ́ ṣe bẹ́ẹ̀ yẹn hátà ànábì sọ wípé kò ní dá kò dá fún ọkùnrin kó ṣe wípé ó máa na ìyàwó rẹ̀ ìyàwó ẹ̀ tó nà tán ní alẹ́ báyìí kó tó wá pè níjọ́ kejì pé óyá jẹ́ ká ṣeré wípé kò dáa pé o na ìyàwó rẹ ní ìnà so iwọ tó wá jẹ́ pé ó ti di nǹkan tá ń bá yí láwùjọ tó wẹ́ pé tó wá fẹ́ fi hàn pé ọkùnrin ló jẹ́ nílé ẹ̀ àbí wọ́n ní baálé ilé wọ́n ní àrìjálù kọ̀wàmúnà alànìsà ìkan tí sọ nìyẹn pé àwọn ìwá jẹ́ òpómúlérò rẹ̀ kìí ṣe pẹ̀lú agbára pé màá nà tí máa nà ọrùn ẹ̀ yìí a mọ̀ pé èmi ni mike tyson inú ilé sọ ilé a ṣe yẹn èyí tá a fi mọ̀ jẹ́ òpómúlérò fi máa fàdọ̀lọ́lọ́ ọba àdọ́hùn àlá bad nínú nǹkan tó lọ́wọ́ bá fún wọn ni pé ìwọ lágbé ọlá fún pé wàá mọ tọ́jú ìyàwó ẹ̀ ṣe léyìn ni wàá mọ fi jẹ́ òpómúlérò lórí ìyàwó ẹ̀ tó yẹ pé tọ́mọ ya ah, ọkùnrin dà wọ́n ní ah, ọkùnrin lè ah, ó ń gbìyànjú oúnjẹ kò kí ń fi wọ́n ìyàwó rẹ̀ ó aṣọ tí wọ́n máa wọ̀ lására kò ní fi wọ́n wọn bákan náà ní ibi tí wọ́n máa gbé nínú ilé kò tékélé jẹ wọ́n níyà sílẹ̀ ó wà nínú ètí gbọ́dọ̀ ṣàmójútó so lára èyí tí ọkùnrin tó tún gbọ́dọ̀ ṣe lójúṣe rẹ̀ síyàwó ẹ̀ tó jẹ́ ẹ̀tọ́ rẹ̀ sí ìyàwó àbí tó jẹ́ ẹ̀tọ́ ìyàwó lórí rẹ̀ òun náà ni kí ó máa fún ìyàwó rẹ̀ àyẹ́jìlísà máa záwò játi ha hauses játi yẹn ni wípé àyẹ́jìlísà máa ha kó máa jòkó pẹ̀lú rẹ̀ kó rẹ̀ ma ṣe kí nìyẹn wàyí haditha ha wàyí sẹ́mi àyíká haditha ha wípé ilá hadithi ha kó máa jòkó tì kó máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ kí wọ́n dẹ̀ máa fi ọ̀rọ̀ jómi tó rọ ọ̀rọ̀ ẹlòmíràn tó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ báyìí ó ti ní jọ́ìntì kan ní bóyá nínú stéètì wọn ni wọ́n sọ pé àwọn boys kìíní kan àwọn tó ti níyàwó lé ni wọ́n yìí máa pe àwọn ní kìíní kan boys àwọn kìíní kan boys tí wọ́n máa ń ṣe yẹn ibẹ̀ náà ti máa ṣe fàájì ó máa fi ìyàwó lẹ̀ sílé so ìyàwó lè ní nǹkan tó ti ń gbé lọ́kàn pé ah, mo fẹ́ kí tí babaláwa já bá dé màá tráì láti bá wọn sọ kí n gbọ́ àmọ̀ràn wọn lórí ẹ̀ òwò bá a jòkó síta pé o wà ní club àbóǹṣe fàájì àbóǹṣe wàá kí n fi gbogbo ọ̀sẹ̀ yẹn gbélé ọjọ́ sunday tó bá kó tún gbélé wàá tún gba real madrid lọ àti arsenal wọ́n real madrid ń gbá bọ́ọ̀lù èmi o ìyẹn ló wàá wò fá látàárọ̀ tílẹ̀ máa fi ṣú tó bá tún wọlé oúnjẹ dà kó tún jẹun kó dẹ̀ lọ sùn straight ni pélé ò da nínú nǹkan tí yẹn fi ń báyàwó lò ní pé kẹ́ ẹ mọ kẹ́ kírẹ́tì táìmù àwọn olóyìnbó á ní talking time talking time bí yẹn ṣe lè fún yàwó bẹ́ẹ̀ náà nìyẹn máa mọ fún àwọn òbí yàn àwọn náà ní àsìkò tí yẹn máa dídí ìṣàlẹ́sà pé káàkàn jòkólẹ̀ ká mọ ọrọ̀jọ́ ẹni wọ́n pé tíyàwó rẹ̀ bá pè wòwò ìwọ́ gbé ẹjọ́ èdè nìyẹn jàre wọ́n lọ mọ pé ìyá kìíní kan bá bàbá kìíní kan jà lẹ́jọ́ ẹ lọ́jọ́ so kò tẹ̀ wá nífẹ̀ẹ́ gbọ́ ọ̀rọ̀ yàwó ẹ̀ yàwó ẹ̀ á dàbí ìgbẹ́lé tiẹ̀ so ilé ìyẹn gbọ́dọ̀ fún ní àsìkò yẹn tó yẹ pé tó bá ìkan náà wọn sọ́ábà ọ̀dẹ́ aláàánú wọn ni ó wà ní ẹni tó ṣe wí pé gbogbogbà ó mọ tí ìkan náà àwọn sọ́ábà lọ bẹ́ẹ̀ wò ni wọ́n ní gbogbogbà tó bá lọ bá ó máa bá ní tó ṣe pé lóru tó yẹ iná fílà lóru tó bá tó di lọ́sàn-án kò tẹ̀ ní ráyè rárá ànábì sallallahu alaihi wasallam ń jẹ́ kó yé wípé walizawjatika alayka haqq ìpè bí wọ́n ṣe ní ìwọ̀ lórí ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó rẹ̀ náà níwọ̀ lórí ẹ̀ lára ìwọ̀ ìyàwó ẹ̀ òun o gbọ́dọ̀ tẹ̀ ní àsìkò tí wàá kírètì fún jọ sọ̀rọ̀ bóyá lẹ́jọ́ mọ́ wò ní o àbí nǹkan tí wàá mọ̀ pé àǹkan yìí mọ́ ń dùn mọ́ ẹ̀jẹ̀ máa kírètì pé rẹ́rìn òun náà ní táìmù tó bá ti ní ó yá ní ká wọ ọ̀dà room gbà yẹn nìkan náà ní ẹ̀rín ẹ̀ pé ẹ mọ jọjú kólẹ̀ ànábì sallallahu alaihi wasallam nínú hadithi kan tó yí ogun tí ìyàwó Aisha radiyallahu anha tó ń sọ̀rọ̀ nípa umu zari ó sọ hadithi yẹn ní hadithi ogun gan ọlẹ́lẹ́ ó wà nínú èyí tí wọ́n máa ń mú táwọn afá máa fi ṣàlàyé pé ọkọ ní láti máa jòkó tíyàwó ẹ̀ kán máa fara rora wọn kí wọ́n dẹ̀ máa fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ eléyìí á tún máa ṣàlékún ìfẹ́ wọn á máa ṣàlékún àánú tí wọ́n máa máa ní síra wọn eléyìí wà nù kọ́tà ànábì ìjókòó ti títí tóbi sọ gbogbo ìtàn yẹn tán bàtú wá sọ ọ́ tán ànábì wàá tún dákẹ́ kó jẹ́ asọ̀rọ̀mọ́gbèsì pé ṣe ó ṣáà ti délẹ̀ tọ̀ orúnkún ìmú lọ sùn ànábì ní kúntùlákì kàbí zárì lè umi zárì ìpè ẹni tó mú wá nínú ìtàn yẹn èmi náà dà gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ tó ń júwe pọkùn dá gan ó rẹwà ó ní ó mọ́ tọ́jú ó ra gbá fún ra ìpè èmi náà dà gẹ́gẹ́ bí Abu Zari omi Zari bẹ́ẹ̀ lèmi náà ṣe jẹ́ sí ẹ ó èmi yàtọ̀ sí òun ẹ̀ mi ò dẹ̀ kọ́ ẹ́ so kí ni abẹ́ mú lò ní ibi òun náà ìyàwó sọ̀rọ̀ ọjọ́ sọ gbà sọ délẹ̀ òun náà tún dá sí pé àkàn báyìí báyìí báyìí so bẹ́ẹ̀ náà ni so ìgbà míì ni tí o bá lọ́rọ̀ tí ó sọ wọn náà pé ah, ìyálágbájá mo ti ẹ̀ ní nǹkan tí mo fẹ́ fi lọ ẹ̀ kódà kó yẹ pé kò sí nínú ọ̀rọ̀ ara kódà mo ti ẹ̀ ní nǹkan tí mo fẹ́ fi lọ ẹ̀ kódà ẹ bá sọ. so bó ṣe rí náà kẹjọ máa fọ ọjọ́ mi tó rọrọ̀ àti àwọn ìwọ̀ míì náà tó ṣe pé ó tún wà láàrin lọ́kọ sáya so nínú àwọn ilé ní ṣókí òun náà làwọn ilé tí a ti sọ yẹn àwọn ilé tá a wá sọ yìí ó ṣe wulẹ̀ orí títọ́ ọkọ là ń sọ yìí ó ìkù ti ìyàwó náà àti ìtọ́kọ débì kan kó tó wá kan ti ìyàwó ṣùgbọ́n tó bá di lọ́ọ̀la insha èyí tó kù ní àámùdópin àárẹ̀ tún mú ti ìyàwó náà tó jẹ́ ojúṣe torí tóbìnrin bá ń gbọ́ relé yóò mọ dùnmọ́ pé ẹ̀hẹ́n ó ṣe ma máa ṣe nìyẹn ó ṣe kó máa ṣe nìyẹn òun wà á dá ara bí ẹni pé òun ní ojúṣe kan sí ọkọ ìwọ náà ní ojúṣe ti tiẹ̀ tó bá di lọ́la ìwọ náà wàá gbọ́ kí abẹ́ wa ní ọjọ́ náà lọ́la وعلى آله وأصحابه أجمعين